agbóyíndé ẹwàtọ́lá àgbéyọ̀dé ẹ̀bùsọ́bẹ̀ ẹ káalẹ́ o èyí ni ìròyìn láwọn lẹ́sùn tí ó ń dé sí etí gbọ̀yìn láti ìkànnì campus radar funab ninety nine dot all frequency orúkọ mi ni karimat ọláyẹmí rabiu kí n tó máa tẹ̀síwájú ẹ gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn adájọ́ adéyẹmí ajayi ti pàṣẹ pé kí wọ́n gbé ahmed idris àti àwọn yòókù rẹ̀ lọ sí ọgbà ẹ̀wọ̀n kùjé ní ìlú àbújá gómìnà tuntun tìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ ọ̀ṣun ti ní mo máa kọ́kọ́ sanwó oṣù tí ìjọba jẹ òṣìṣẹ́ tí mo bá dórí àlééfà ìjọba fẹ̀sùn ìbanilórúkọjẹ́ kan ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ní ìpínlẹ̀ kwara nàìjíríà àti zambia yóò kojú ara wọn lónìí fún ipò kẹta wafcon ti ọdún 2022 ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ ilé-ẹjọ́ gíga tó wà nílùú àbújá federal capital territory fct lórílẹ̀‐èdè nàìjíríà ti pàṣẹ pé kí wọ́n gbé adarí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń ṣàkóso ètò ìṣirò lórílẹ̀ nàìjíríà tẹ́lẹ̀rí ahmed idris lọ sí ọgbà ẹ̀wọ̀n kùjé tó wà nílùú àbújá wọ́n mú idris ahmed ní ìpínlẹ̀ kano lẹ́yìn tí ó ti kùnà láti yọjú sí àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ àti ìwà ìbàjẹ́ mìíràn lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn àjọ efcc látàrí ẹ̀sùn ṣíṣe owó tó lé ní ọgọ́rin bílíọ̀nù náírà ìlú kùmọ̀kùmọ̀ tí wọ́n fi kàn án ní èyí tí ó sì ṣe kùnà láti jẹ́ ìpè wọn èyí ló fà á tí adarí iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó mójútó ètò ìnáwó ètò ìṣúná àti ìlànà tẹ̀ẹ́kótó lórílẹ̀‐èdè nàìjíríà zainab ahmed Finiki ahmed idris lọ rọ́ọ̀kùn náà kí wọ́n lè bẹ̀rẹ̀ ètò ìwádìí tí àjọ EFCC fi kàn án. Gómìnà tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè ti fi ọwọ́ sọ̀yà pé òun kò ní já àwọn olùdìbò kulẹ̀ nígbà tó ń ṣàlàyé àwọn ìgbésẹ̀ tí yóò kọ́kọ́ gbé tó bá gorí àlééfà Adeleke ní owó tí ìjọba tó ń lọ jẹ àwọn òṣìṣẹ́ ni òun yóò kọ́kọ́ wá bí òun á ṣe san ó ní àánú àwọn òṣìṣẹ́ máa ń ṣe mí púpọ̀ mo sì máa ń kí wọn kú ìrọ́jú ní gbogbo ìgbà mo máa wá bí màá ṣe san wọn owó wọn fún wọn Adeleke sọ èyí bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ìgbà ni gómìnà tó wà lórí àlééfà Adégbóyèga Oyètọ́lání òun kò jẹ òṣìṣẹ́ kankan ní owó oṣù nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí níjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrozak fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú alátakò People's Democratic Party pé wọ́n ti bẹ̀rẹ̀ sí í ba ìjọba tó ń bẹ lóde lórúkọ jẹ́ kí wọ́n lè padà sípò lọ́dún 2023 nígbà tí olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ òṣèlú nípínlẹ̀ Kwara ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nínú Ìlọrin lọ́jọ́ Ìṣẹ́gun ó ní afẹ́fẹ́ ti fẹ́ gbogbo ìgbésẹ̀ ìbanilórúkọjẹ́ tí àwọn ẹgbẹ́ alátakò ń gbé nípa irọ́ pípa ṣíṣe ayédèrú fídíò ìròyìn òfegè láti fi sí àwọn ará ìlú láti fi ṣi àwọn ará ìlú lọ́nà kí wọ́n lè bá a padà sípò ní ọdún 2023 níjọba ti mọ̀ nípa rẹ̀ tí wọ́n sì fẹ́ máa lo orí ayélujára láti fi gbógun ti ìjọba. Nàìjíríà àti Zambia yóò kojú ara wọn lónìí fún ipò kẹta WAFCON ti ọdún 2022. Orílẹ̀-èdè Nàìjíríà àti Zambia yóò kojú ara wọn lónìí láti jà fún àmì ẹ̀yẹ ipò kẹta nínú ìdíje bọ́ọ̀lù àwọn obìnrin ní Áfíríkà tó ń lọ lọ́wọ́ ní Morocco. Orílẹ̀-èdè méjèèjì pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá ní ìpele semi-final lọ́jọ́ Ajé èyí ni òpin ìròyìn láwọlésùn láti ìkànnì campus radar funab ninety nine dot off frequency títí ìgbà míì tí a ó tún máa ní àǹfààní àti pàdé orúkọ mi ni karimat ọláyẹmí rabiu.